الحمد لله رب العالمين الحمد لله الذي أعطانا نعمة العافية والصحة وهي من النعم التي لا تطيب الحياة إلا بها ولا يؤمئ العيش إلا من خلالها ومنها حسنات الدنيا المرغوبة وهي من حسنات الدنيا المرغوبة والنعم الآهية المحبوبة فلا يدرك قيمة العافية إلا من فقدها في دينه أو دنياه والعافية إذا دامت جهلت وإذا فقدت عرفت وثوب العافية من أجمل لباس الدنيا والدين وفيهما تلذ لآيات الدنيا ويحسن المآل في الآخرة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل لأمته صلى الله العفو والعافية فإن عهدا لم يوطى بعد اليقين خيرا من العافية صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن النعم المنعم الكريم على عباده غير معدودة وأبوابها مفتوحة غير مغلقة وأصنافها متنوعة غير محدودة قال الله سبحانه فإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار أتوقف ولو أبا أبا تتوقف ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba lèwí lè ṣe ọba aláàánú ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó ṣe ìdẹ̀ra àlàáfíà fún wa èyí tó ṣe pé nínú àwọn ìdẹ̀ra téèyàn fi gbé orílẹ̀ ayé nínú ẹ̀ lọ́wà kò sí bí ayé yẹn ti fẹ́ dùn tó àyàfi kéèyàn fi àlàáfíà kún kò sí bí ìsẹ̀mí ayé bó ṣe fẹ́ lálàáfíà tó àfi kí àlàáfíà wà ń bẹ̀. èyí ló fi wá jẹ́ pé nínú dáadáa ilé ayé èyí tí èmi àti ọjọ́ máa ń kà òun náà ní àlàáfíà o kò sí èèyàn lójì bẹ́ẹ̀ ni ò sí bájà gbogbo wa iná ẹ̀ ní àárín kan rẹ̀ ṣùgbọ́n látara pé ọlọ́run ọba fún wa láì jẹ́ pé bóyá béèrè fún kò jẹ́ ká pàtàkì ẹ̀ ọ̀sẹ́ni tó lè mọ bí àlàáfíà ṣe tó àfẹ́ntọ́ bá pàdánù ẹ̀ òṣìṣẹ́ni tó lè mọ bí àlàáfíà ṣe pàtàkì tó àfẹ́ni tí ọba tó ní àlàáfíà náà àlàáfíà pàtàkì nínú tẹ̀lé àlàáfíà pàtàkì nínú ẹ̀sìn àlàáfíà tí bá ń bẹ fún èèyàn ní gbogbo ìgbà èyàn jálà ìmọ̀kan nípa rẹ̀ ẹni ọba pàdánù rẹ̀ òun ni ọmọ ohun tá à ń pè lálàáfíà aṣọ àlàáfíà nínú àwọn aṣọ téèyàn fi gbádùn ilé ayé tó rẹwà ni aṣọ àlàáfíà nínú àwọn ohun téèyàn fi gbádùn ẹ̀sìn ni tí ó bá sí àlàáfíà èèyàn lè gbádùn ayé o bí ó bá sí àlàáfíà èèyàn lè gbádùn ẹ̀sìn méjèèjì iná làáfi gbádùn ilé ayé làáfi fi gbádùn ẹ̀sìn wa lọ́jọ́ gbèdàlù kì á mú òfin rọrùn àjẹ́rìí tó kọ̀tẹ́ tí ìjọsí tọ́ sí lódodo àti ọlọ́run bọ́ba àlá àsóní òṣogbo fúnfún Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run bá ní ẹrúṣin ọlọ́run bá sì ní pẹ̀lú ẹni tí ń sọ nínú ọ̀kẹ́ náà rẹ̀ fún àlè ó mọ̀ yí ẹ béèrè lọ́wọ́ olúwa ihun tá ń pè ní àmójúkò ẹ lọ́wọ́ ọlọ́run ihun tá ń pè ní àlàáfíà fàyín ní yóò sọ bá dàbí yàtín fàyírọ nínú nke àfíà lórí fọ́pọ̀ tó nìkan lórílẹ̀ ayé tọ́lọ́n wá fún ní nǹkan ọ̀hún ọba ṣe ní olùgbàgbọ́ òdodo tó jẹ́ mùsùlùmí tọ́wọ́ á jẹ́ pé nǹkan tó wá lóore tó tó àlàáfíà Ọlọba ara léra aṣọ abẹ́ àti gbogbo àwọn mùsùlùmí àpapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ òsàn ọlọ́run ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run ọba ẹjẹ́ apáyọ ọlọ́run ẹsì ọba tó ṣe lórí ẹrú yẹn kò ló ń kà bẹ́ẹ̀ gbogbo àwọn ọlọ́run ọlọ́run ọba òsì bákan náà onírànrà tí ìjẹ̀rà bá ń gbà wá kò níye rárá ilé ìlọ́pàá àtọ́nà ọba sọ fún Ibrahim ní àyà tàbí báyìí pé fàyíǹtà ń dún ní mọ́tàlọ́ láàtò máa ka ìjẹ̀rà ọlọ́run ọba ẹ̀ nílé kàátà ò ilẹ̀ lè sáànà làdọ̀ ló mú kú kápá ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn alábòsí ni wọ́n wọ́n ti ìgboro ẹ̀yìn ẹ̀yìn nínú àwọn ìdẹ̀ra tó tóbi jù òun náà ni ìdẹ̀ra àlàáfíà èyí tá ń pè ní as-salamata min kulli makrūh fi d-dīni wad-dunyā wal-ākhirah kéèyàn lálàáfíà kéèyàn bọ́pá bọ́tẹ̀ kúrò níbi gbogbo ohun tí ọkàn èèyàn kọ̀ kúrò níbi nǹkan tó ṣe pé ẹ̀mí èèyàn ní nífẹ̀ẹ́ sí yálà nínú ẹ̀sìn ni àbílẹ̀ ayé àbíjọ̀gbìyà lòkè yàámà ìdẹ̀ra ni tọ́lọ́n bá bá ṣe ìdẹ̀ra fún yẹn èèyàn gbádùn ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ bá bá ṣe fún yẹn èèyàn gbádùn ilé ayé tọ́lọ́n bá jẹ́ nìkan tẹ́ pé ó mú ìdẹ̀ra wá fún yẹn èèyàn gbádùn jọ̀gbìyà lòkè yàámà ìdẹ̀ra yìí náà là o àlàáfíà ẹ̀sìn òun náà ni kéèyàn jẹ́ nìkan tí bọ́ yoroyoro èyí tí máa ń sọ àwọn èèyàn nù kó ń di ẹni ọba bọ́ ń bẹ́ẹ̀ òun náà là ń pè ládàdálẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́lá àti àánú ẹ̀sìn bákan náà wọ̀ fítání ṣàwáàtì ni muharrama àti kéèyàn bọ́ kúrò níbi àwọn àdẹ́wò èyí tó ṣe pé ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ṣe é léèwọ̀ fún ẹ̀sìn yìí ṣùgbọ́n ojúkòkòrò ó tì wọ́n lọ ọbẹ̀ ó jẹ́ kí wọ́n máa pé tọ́lọ́n bá ní pé ní àti ọjọ́ bọ́ńbẹ́ nínú péyìn lálàáfíà nẹ́ẹ̀sì ni ló fi wá jẹ́ pé lórí ahọ́n wa tá a bá rẹ̀ ti pé kókó sínú méjèèjì àwa náà máa ní pé ọ̀ ṣé lágbájá ọ̀lá láàfíà kì í ṣe pára rẹ̀ ọ̀yá lágbàlérò ọ̀lá láàfíà nẹ́ẹ̀sì lágbàlérò ọba jẹ́ pé ní ti ń dá dáadáa lẹ́ni àá ní pé kọ̀ lálàáfíà sọba ẹ̀pẹ́ ń pé ń ṣe má ṣe é àwọn má ṣe ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ó kó ti bí àgbèrè bí ọtí àtàwọn bẹ́ẹ̀ lọ à lágbájá ni ilé ènìyàn mà lálàáfíà àwọn olùmọ̀ náà tẹ̀lé wa lọ bẹ́ẹ̀ pẹ́ni wọ́n bá ní àwọn méjèèjì o tọ́lọ̀ bá la ẹ̀mí àti ẹ̀kọ́ níbi àdádálẹ̀ bẹ́ẹ̀ ọba la ẹ̀mí àti ẹ̀kọ́ níbi àwọn èèwọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ á jìnà abẹ́ẹ̀fà lálàáfíà nínú ẹ̀sìn lọ́wà bẹ́ẹ̀ ni kíyàn lálàáfíà nínú ilé ayé èyí ohun tá ń pè bẹ́ẹ̀ àwọn olùmọ́ ní pé gbogbo ògbà yóò tí ìsẹ̀mí bá ń lọ nínú ìsẹ̀mí ayé èèyàn pẹ̀lú pé ò ní ẹ̀ta tàbí èèyàn ò rí àárẹ̀ kẹ́ka tàbí èèyàn ò ní ìbànújẹ́ nínú àwọn tí máa ń ba nínú jẹ́ nílé ayé èyí yóò tó yọ jẹ́ nínú àwọn nǹkan yìí ìwé ẹni bẹ́ẹ̀ ọlọ́lá àfihàn nínú ìsẹ̀mí ayé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń bẹ lónìí tó ṣe pọ́lọ́wọ́n bá fi àìlálà àfihàn nínú ilé ayé yìí ó fi kó bá wọn ó fi hàn wọ́n léèmà ó sì fi ṣàdánwò fún wọn àwọn tọ́lọ̀ bọ́ bá rí tọ́ láàárín bí ọjọ́ méjì tí ó sì máa ké yé yé yé ìlàláàfíà ẹ bá ń tọrọ àlàáfíà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni àlàáfíà yóò ṣe kojú rí béèyàn bá lálàáfíà nínú àgọ́ ara rẹ̀ náà láti mọ̀ bí ọba sì lálàáfíà náà òun náà ni ó sọ fún wa fún wọn lálàáfíà ẹni orí ń fọ́ fífọ́ yóò tàbẹ́ni tínú tàbẹ́ ń tẹ́ ìfẹ́ yìí ń dùn ẹ̀yìn dúdú yìí ní agbára púpọ̀ yóò máa kẹta ni àwọn òní mọ bẹ́ẹ̀ tààró náà ṣe pọ̀ tó ẹni tí ń ṣe ní ọmọ bó ṣe lágbára tó nínú àlàáfíà ayé lọ́wọ́ o bẹ́ẹ̀ náà ni kí ọmọ àlàáfíà tó bá ti ẹni lálàáfíà ń ìwé òun náà irú ẹni bẹ́ẹ̀ ó sì ṣe kò ń gẹ̀ ìyọnu ọlọ́run àtàlùjẹ́ rẹ̀ á irú ẹni bẹ́ẹ̀ lálàáfíà níjọ̀gbìlẹ̀ àlùkìyàmà ṣùgbọ́n ẹni tó bá kó ìbínú ọlọ́run àti iná rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ṣe kò ń gẹ́ ẹni tó ṣe kọ́lọ́run ọba ń bínú sí tó bá níjọ̀gbìlẹ̀ àlùkìyàmà kọ́lọ́run bá kó má bínú sí wa. àwa tá jẹ́ ọlọ́run a máa tọrọ rẹ̀ kálálàáfíà nẹ́ẹ̀sì a máa kálálàáfíà nínú ilé ayé wa a máa kálálàáfíà tó bá ti jẹ́ gbèdà kìyàmà àwọn tá a sùn ọlọ́run àlàáfíà nínú dáadáa àwọn dáadáa ilé ni èyí tó ẹni ọlọ́run bá fi lẹ́ẹ̀lá oore lọ́lọ́run bá jogún ìyẹn lọ́fà tí a fi nínú àwọn apá kẹmọ fàṣírí gẹ́gẹ́ bí àfàwàfà tààdà àtàwọn míì tí wọ́n ní pé dáadáa èyí tí ọlọ́run bá sọ nínú àyà gbajúmọ̀ yẹn yẹn hasana wọ́n ní pé hasana ti ń yìí òun náà ni àlẹ́ àáfíà òun náà kéèyàn ayé nígbà bá sọ fún wa ní ní tó oh wọn níbẹ̀ náà àwọn èèyàn tí wọ́n máa sọ báyìí mọ́ yẹ kó lọ rabbana tí wọ́n máa sọ pé rí olúwa fi hasana jogún fún wa dáadáa ayé àwọn olùmọ̀ yìí sọ pé dáadáa ilé ayé yìí òun náà ni àlàáfíà òun náà ni àlàáfíà àwọn olùmọ̀ míì wọ́n sọ pé dáadáa ilé ayé yìí òun náà ni àlàáfíà wàlàáfíà orí jọ ti ṣe ó sì lálàáfíà pẹ̀lú ẹ̀ pàápàá jùlọ gẹ́gẹ́ bí ìmáàmù wa Nawawi rahimahullahu rahmatan wasi'a gẹ́gẹ́ bí sọ fánú ṣẹ́ríù sọ̀yí Muslim wọ́n ní pé ááyà yìí ááyà gbólóhùn wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar pé ááyà yìí wọ́n ní pé wà áàzì àwìlẹ̀ àkọwà ọ̀rọ̀ tó hẹ̀jù sí tẹ̀sírì hasana ti fi dunya nípa ìtumọ̀ dáadáa lé ayé ànáha àdá ìbáradà tó wọlé àáfíà òun náà ní kéèyàn orí ìjọ tètè kó sì lálàáfíà ṣùgbọ́n o wọ̀lẹ̀ hasanẹ́ tó fi láàkírà dáadáa jọ́ fi lọ́ọ̀kì àmọ̀ tí ń bẹ́ẹ̀ bí àyà yìí òun náà ní àlìjẹ́nà tó wọlé mọ́gùfẹ́rà kéèyàn wà lùjẹ́nà kọ́lọ́wọ́n bó ṣàfojì fún yàn nígbà tí àwọn olùmọ̀mí sàlàyé pé àlẹ̀ tí ń bẹ́ẹ̀ bí àyà yìí ó kó ilé ayé sínú àtijọ́ ìwé àlùkìyàmà dáadáa ilé ayé àti dáadáa jọ ìwé àlùkìyàmà àfàwà ánẹ ọsọdà yìí fún wa kọlọn kọba ayọnu sí ọlọ́nà bí wa muhammad sallallahu alaihi wa sallam àádá rọ́jìlá min al-muslimin ọbẹ̀ arákùnrin kẹwò nínú àwọn mùsùlùmí ọ̀dẹ̀ kọfàt pàṣọ ọ̀rọ̀ mi sì dalẹ̀ fọ́rọ̀kì arákùnrin sáré bí bẹ́wò yìí ó ti lẹ púpọ̀ débi pé ó ti rẹ̀ ara rẹ̀ ti rẹ̀ ó ti rẹ̀ nú ara ọ̀kọ́lẹ̀ láwọn tó lọ́sọ̀ àbá àlùsọ̀nà ó sọ náà bá wà sọ̀rọ̀ báyìí pé àlékún tàtẹ́dì wọn bí ṣe in out of aluhu ìyá tí èsè fóun bẹ́ lọ́wọ́ bá nípa nkẹ́kan àbó ń béèrè kẹ́kẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀ọ́lẹ̀ náà arákùnrin ní pé bẹ́ẹ̀ ni o kò ń tó akóòn ó ní ohun tí ń sọ fọ́lọ́wọ́ ọba náà ṣe àlàáhùnmá èrè ọlọ́wọ́ ọba o máa kún tàmù áàkìdí bìhí fìlẹ̀ àkírọ́

àfọwọ́fọ́ lọ́wọ́n ọba o látò tí ó kọ́ ohun tó ń tọ́ ọlọ́dọ̀ ọlọ́wọ́n ọba yágbára rí ògbé àwòlá tẹ̀tẹ̀ sí ẹ̀hó ọ lágbára rẹ̀ àfàlà kújà kí lédè tó sọ báyìí pé àdàhùnmá àtinà dídùn ní àhásánà wọ́kìlá àfẹ́wàtì hásánà wọ́kìlá àdáàdànà kí lédè tó sọ fọ́lọ́wọ́n ọba dẹ́ ọlọ́wọ́n ọba fún wa ní ohun tó ọba mọ̀ ní dáadáa lé ayé bákan náà ìrẹ́ ọlọ́run bá fún wa gbogbo ohun tó bá mọ̀ ní dáadáa jọ̀wọ́ ẹ̀ kìyàmà kò sì náwá nínú yàrá tábà tó pẹ̀lú bí àfàwàpọ̀ sádà àtàwọn míì ti tu ìrẹ́ ọlọ́run ọba ò fún wa nílé ayé gbogbo ohun tá à ń pè ní àlàáfíà ti jìkì wa lórílẹ̀ ayé káfí lè rẹ́sìn ìrẹ́ ọlọ́run ọba ṣe bákan náà ó fún wa jọ̀wọ́ ẹ̀ kìyàmà gbogbo ohun tá a bá pè ní àlàáfíà jogún fún wa kó fi lè fàlùjẹ́ náà kó fi ta wá lọ́rẹ pẹ̀lú àforíjì rẹ̀ ọwọ́ làwákò nínú yàrá. paul arákùnrin wa sọ báyìí anẹ́tí wa sọ báyìí pé fàdán àlọ́hàlá fàdán àlọ́hàlá anẹ́bí wa ọlọ́run ọba wò sàn wo arákùnrin sàn. àwọn olùmọ́mú jáde nínú àdìsí yìí nínú ẹ̀kọ́ ta lọ bẹ aláàárẹ̀ wò orúkọ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam òun náà máa ń bẹ àwọn sàábẹ̀ rẹ̀ wò nínú ẹ̀kọ́ tara rí nínú hadithi yìí ni pé kọjá o kéèyàn máa tọrọ ìyà lọdọ ọlọ́run ọba pé ìyà tí ọba fi jẹun jẹun yàtì ẹ̀ máa kó fi jẹun láyé à kọjá o kódà yìí nínú hadithi yìí náà pé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó fún wa ní gbólóhùn a máa sọ nígbà tí nǹkan bá yà wá lẹ́nu pẹ̀lú gbólóhùn ká sọ pé ó ń sọ ọlọ́run ọba sọ ọbẹ̀ farakùn yìí pẹ̀lú ìbẹ́ lọ́run ọba tó bẹ lọ́run ọba fúnra rẹ̀ péré ọlọ́run ìyàtọ̀ ọba fi jẹ mí jọ̀wé àti ìyáàmọ̀ tètè jẹ mí níyà rẹ̀ láyé ó ṣe kó ń sọ ọlọ́run ọba kó ṣe é léèmọ̀ pẹ̀lú àdúrà tí ń ṣe fúnra rẹ̀ yìí tó sì jẹ́ pé èpè ni ó jẹ́ ká nẹ́bí sọ fún un pé láàtú sí ikú ọ̀ lágbára rẹ̀ àwọn látẹ̀tẹ̀ fi ẹ̀hó tàbí nígbà tí ìyá náà bá dé ó lè dúró ìyá náà ó ń ṣe ọlọ́run ọba wa kọ ládùúgbà tí ó nínú hadithi la fi mọ bí àdúrà tí ọlọ́run ọba sọ fún wa ní sọ́ọ́tù bá kọ́ra ẹ̀ bó ṣe pàtàkì tó òun náà ni wà nínú kó hasana wa fil akhirati hasana wa qina bájọ́ ṣe pàtàkì tó bákan náà a gbọ́ nínú hadithi yìí pé àti tí ó padà jẹun tá a máa ṣe ládùúrà níbi gbogbo yòówù tá a bá fẹ́ ṣe. dípò gbólóhùn wa minhum man yaqul ànábì fi si pé Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ànábì fi Allahumma bẹ̀rẹ̀ Allahumma tó ti wọnú àyà yìí ó ti jókòó kò ní àyà Al-Qur'an eléyìí ló sì jẹ́ ohun táwọn olùmọ̀ mú pé gbogbo àdúrà tó bá wà ní Al-Qur'an tá a bá fẹ́ ṣe é níforí balẹ̀ tá a bá ti fi Allahumma sí ó ti kò ní àyà Al-Qur'an torí pé àlékún ti kún báyẹn sáàlékún báyìí ti kún àlòkù án kìí ṣe ayàmá bákan náà kìí ṣe ọ̀rọ̀ tó wá dàrẹ́tì látọ̀dọ̀ ọlọ́run ọba mọ́ pẹ̀lú gbólóhùn tiwa tá a ti fi ti pẹ̀lú gbólóhùn àlàhùnmá torí kò sí àlàhùnmá ní àlòkù án àwa tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba àlàáfíà inú nǹkan tí yẹn gbọ́dọ̀ máa tọrọ lọ́pọ̀lọpọ̀ ní o àlàáfíà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò dákẹ́ lórí ẹ̀ nípa pé bí ṣe máa ń tọrọ àlàáfíà bó ṣe pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó ọ̀pọ̀ gan-an tánà bí ṣe máa ń tọrọ ọ̀bọ̀ ṣe máa fi tọrọ àlàáfíà lọ́dọ̀ ọlọ́run bákan náà ó fún yìí káwa náà ó pa tọrọ àlàáfíà ó sì sọ fún yìí ká béèrè àlàáfíà lọ́dọ̀ ọlọ́run àwa ta jẹ́ òtún ọlọ́run nínú àwọn wa Muhammad sallallahu a máa tọrọ àlàáfíà lọ́dọ̀ a sì máa béèrè àlàáfíà yàtọ̀ sí òun gẹ́gẹ́ bí tó bá fẹ́ bẹ̀rẹ̀ àtọ̀lá irun rẹ̀ àwọn àdúrà tí máa ń ṣe jẹ́ẹ́jẹ́ nínú àwọn ọ̀rọ̀ tó wá lọ́sọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àdúrà tí máa ń ṣe jẹ́ẹ́jẹ́ pàápàá jùlọ sọ̀lá tó lẹ́yìn irun oru ó ṣe ọlọ́run bó ṣe subhanallah mẹ́wàá nígbà Allahu tó káwọ́ sáyà tán yóò ṣe mẹ́wàá mẹ́wàá Allahu mẹ́wàá lẹ́yìn náà yóò sọ pé Allahumma bùkẹ́rì lè ìrọ̀ ọlọ́run bá ṣàforíjì fún mi o wahdini tọ́mi sọ́nà o warzuqni táìsì kí rẹ fún mi o wa aafini gbogbo àlàáfíà fún mi o a'udhu billahi min dhikri maqami yawmal qiyamah ìrọ̀ ọlọ́run ọba o ìwọ lólùsọ kò níbi ìfúnpinpin èyí tí àwọn ọ̀kìn ó rí tí wọ́n bá dúró níjọ́ níwájú òye ọlọ́run bá jẹ́wèé àkìyàmà ń wọ lólùsọ̀ ń bẹ̀ dákun má jẹ́ kí fòpinpin ọba mi ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ń ṣe àwọn àdúrà yìí síwájú kó tó ṣe àwọn dáhùn ẹ̀ṣẹ̀ tánà ọ̀jẹ́ nìṣẹ̀lá rahman rahim gbogbo ẹ̀ jẹ́jẹ́ ni ó ṣe kó tó bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin. bákan náà wa kana yajmu fil jilsati bayna sajdatayn ó ń ṣe ọlọ́run bá ní àwọn àdúrà tí máa ń ṣe láàrin wọ́n sì fẹ́ jẹ́ káwọn ní ìrún nẹ́fìlà ni ìrún rẹ̀ yẹn ní o ànẹ́bí a máa ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí ìtọ́ gbajúmọ̀ pé máa ṣe àlà rọ́bìdèrò fírílì rọ́bìdèrò fírílì tí máa ń sọ lẹ́ẹ̀mejì tàbí ẹ̀mẹ́ta oúnjẹ ọlọ́run bá máa sọ pé àlà ọmọ fírílì wà rahamni wà áńfini wà dínní wà rùzókòní ìrì ọlọ́run ọba ò ṣàforíjì fún mi o kò sì kẹ́ mi o ó àlàáfíà fún mi o kò tọ́ mi sọ́nà o kò jogún àríkèsí fún mi o oúnjẹ ọlọ́run bá máa sọ bẹ́ẹ̀ kó tó di pé yọ̀ǹdọ̀ ìforíbalẹ̀ kejì ká lè ba àmọ́ bá làáfíà fẹ́ bó ti pàtàkì tó lọ́dọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam àfáwà àbúdá lọ́gbà wa àti àwọmọ̀wà tírímìlì àti àfáwà ibn Majah tí advanti bá jẹ́ ló ń tẹ̀bá ti sinẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ náà ló ń ṣe ọlọ́run bá nínú tó fi mọ ọmọ ọmọ rẹ̀ nínú kùnúùt alhassan ó ní pé tọ́ba fẹ́ ka kùnúùt kọ́ máa sọ pé allahumma jini fi man hadayt wa afini fi man afayt rí ọlọ́run ọba ò tọ́mi sọ́nà nínú àwọn tọ́ba tó sọ́nà jogún àlàáfíà fún mi nínú àwọn tọba jogún àlàáfíà fún oṣù ọlọ́run bá máa sọ bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí lórí ìrun oṣù ọlọ́run bá máa ṣe bẹ́ẹ̀ bákan náà nínú àwọn àdúrà tí ànábì Muhammad sallallahu alaihi máa ń ṣe nírọ̀lẹ́ àti lówùúrọ̀ ó oyé wa pé nínú àdámọ́ rẹ̀ náà ni pé láyọ́dà àwòlá ìkẹlẹ́mà ó àwọn gbólóhùn yìí ni àbí làhùnmà ọba

ó ń sọ ọlọ́run bá máa ń tọrọ àmójúkọ àti àlàáfíà níbi mẹ́rẹ̀ẹ̀rin yìí nínú ẹ̀sìn nínú ilé ayé lọ́dọ̀ àwọn ará ilé yẹn ìyàwó ni ọmọ ni àwọn ará ilé yẹn nu ànábì máa ń tọrọ àlàáfíà lọ́dọ̀ ọlọ́run lórí wọn bẹ́ẹ̀ náà wá ní dúkìá ànábì máa ń tọrọ àlàáfíà lórí dúkìá ni máa ń ṣe bẹ́ẹ̀ ó sì ṣe é fálẹ̀ òun mọ̀ yìí káwa ni ọ̀ máa ṣe bẹ́ẹ̀ àlámọ̀ sórí àwọn ọ̀rọ̀ àti wàhámìnirọ̀ àti ìyọ́ ọlọ́run ọba bòmí láti rí o tètè mí lọ́kàn balẹ̀ lọ́jọ́ tí àwọn èèyàn bá ní fọkànbalẹ̀ tèmi lọ́kànbalẹ̀ ń bẹ̀. bákan náà níbi Muhammad sallallahu alaihi wasallam a tún máa wá làáfíà nígbà tí wọ́n bá jẹ́ nìkan tó ṣe pé ó fẹ́ sùn ó ń sọ̀rọ̀ ọba máa sọ̀rọ̀ ìkọlẹ̀ àwọn máa ń ta fàlákùtà nẹ́fì wà ń tata wá fà á ìrẹ́ ọlọ́wọ́n ọba ò ìrẹ́ lọ dẹ́ ẹ̀mí mi ìrẹ́ ló sì gba ẹ̀mí náà lọ́ pa ẹ̀mí náà láti àwọn máa tó háwọ̀ máa yá a ìwọ ló ní pípa rẹ̀ wọ́n náà ló sì ní yíyé rẹ̀ in àhíyá ìtàhà t'ọba yi yí yi yìí ha hà dákun bá ń sọ náà o wàyí ni ha t'ọba wa wá gba ẹ̀mí yìí fàbọ̀ pèrè láhà tàbí ìjì sẹ́mi yìí aláhùnmọ̀ yìí ni alùkàlẹ̀ òye ọlọ́wọ́n bá ń dé lọ́wọ́ rẹ o àlàáfíà àlàáfíà pàtàkì nínú ayé wa ẹni ọba lálàáfíà ló lè so gbogbo ẹni ọba lálàáfíà àwọn torí pé àlàáfíà ni iná lèyàn fi lè rẹ́sì sí o àlàáfíà ni lèyàn fi lè gbégbé sí ayé rọrùn o àlàáfíà ni iná lèyàn fi lè jẹ́ nìkan tó yẹ pé yóò fi sáré lo òkè sáré lo odò tí ọba sálàáfíà má gbogbo àwọn nǹkan yìí yóò jẹ́ nǹkan tó yẹ pé yóò mẹ́hẹ̀ láti lè ṣe àlẹ́bíà Muhammad sallallahu alaihi wa sallam tọ́ba tó dé iṣẹ́ nínú àwọn àdúrà tí máa ń ṣe máa ń tọrọ àlàáfíà nítẹ́ nínú àdúrà tó ti kọ́ wa ìpè tàbá iṣẹ́ ká máa sọ pé assalamu alaikum ala diyar ń sálámọ̀ sí yóò èyí tẹ́ wà nílé yìí nínú ẹlùmọ̀mí nínú ẹwà mùsùlùmí nínú ẹ̀tẹ́ jólùgbàgbọ́ òdodo ní tẹ́ àtẹ̀yìntẹ́ jẹ́ mùsùlùmí wà nínú insha Allahu ikúnlẹ́lá hípò dájúdájú àwa bọ́lọ́run bá bá fẹ́ àwa ní ń bọ̀ wá bá yìí o as'alullaha lana wa lakumul afiya ń béèrè lọ́wọ́ ọlọ́run fún wa àti fẹ́yìn náà àlàáfíà ló gbé àdìsí náà jáde àwọn olùmọ̀ wọ́n jẹ́ wa pé àlẹ́bíwá Muhammad Salah, alaihi wa sallam ọmọ bí àlàáfíà ṣe pàtàkì tó ní ló fi fi fáàlì ọmọ yìí nípa pé ká máa tọrọ àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run kódà nínú àdúrà rẹ̀ tí máa ń ṣe àmàtọ́sí Allahumma àmta àlèdè sáma ìwà bá sọrí ìrì Ọlọ́run ọba dákun ìgbọ́ràn ìgbọ́ràn mi àti ìríran mi dákun jẹ́ ń gbádùn pẹ̀lú ẹ̀ ṣe ní ìdẹ̀ra tó lálàáfíà fún mi a àlèhùnmá lè wá àrísàn mí nì débi pé àwọn ọmọ mi ó jogún náà wọ́n sì jogún náà àwọn olùmọ́mú jáde ń bẹ̀ pé a máa jogún ìgbọ́ràn látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ a sì máa jogún látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ bẹ́ẹ̀ náà ó bójú bá ń lẹ́nu bá bímọ ọmọ náà lè látara bẹ́ẹ̀ bí tí bá ń dá yẹn ọmọ náà lè jẹ́ pé yóò mú látara bíbí rẹ̀ lásìkò gbà títí yẹn fi ń dá yẹn láàmú yẹn báyìí lásìkò gbà yẹn náà lè yẹn ṣe ètò bíbí rẹ̀ ọmọ lè mú láti bẹ̀ ó fà á níbi wa Muhammad sallallahu alaihi wasallam máa fi ń bẹ lọ́wọ́ bá pèrè ọlọ́run dákun jogun ìgbọ́ràn àti ìríran jogun rẹ̀ fún mi kó gbádùn dáadáa ìjọ jẹ́ pé nínú nǹkan pé wọ́n jogun lọ́dọ̀ mi wàá fi ní fi dín ní ibi wá jogún àlàáfíà fún mi nínú ẹ̀sìn mi o wà fi àti nínú ara mi àwọn olùmọ́ni pé ànábì Muhammad sallallahu ala méjèèjì tó tò yìí òun ni ó òun ní ni àlàáfíà jẹ́ ògbèrè àlùkìyàmà bá lálàáfíà nú lálàáfíà ara èyí ó fi fi ṣe ohun tí ó dé bá níjẹ́ ògbèrè àlùkìyàmà ṣùgbọ́n tí bá pàdánù àlàáfíà ara irú ẹni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kẹta ní ọgbọ̀ fún ọlọ́wọ̀n bàbá fẹ́ afọ́wà tí ló gba àdìsí náà ló gbé àdìsí náà jáde tí àdìbá ń ṣùgbọ́n àjẹ́ ló ń tẹ̀bá àdìsí náà lálàáfíà inú kẹta níbi Muhammad sallallahu alaihi wasallam tó fi mọ àwọn sàábé rẹ̀ òun náà lálàáfíà wà ó fún ọmọ àtọrọ rẹ̀ gẹ́gẹ́ bí àfáwà náà ṣe gbà wá ó ní pé àtànàbí ya sallallahu alaihi ọlọ́run ọba àdúrà wo ló lọ́lá jù náà ọ̀n àlẹ́bí sọ báyìí pé sálì lẹ́hàlẹ̀ àfúwá wọlé àfíyà tàbí júníyà wọlé àkírà béèrè lọ́wọ́ ọlọ́run àmójúkò àti àlàáfíà nílé ayé mi àti ṣẹ́gun ìlànà kìyàmà ohun tá àlẹ́bí sọ fún un tó máa tá àhùlẹ̀ ọ̀gọ́dì nígbà tó di ọjọ́ kejì arákùnrin yìí tún wá pàpà ó tún sọ báyìí pé yá nẹ̀bí Allah ìrà nẹ́bí ọlọ́run ayé àjọ ayé àfùjọ́lù àdúrà wo ló tún lọ́lá jù

àfa àbùkọ́ ló gbé àdísìn ẹja níbi ádámù mú fúrọ́dù wọn tí alibáńsì bá jẹ́ ló ń tẹ̀bá àdísìn ẹ̀ lálàáfíà àwa tá a jẹ́ olólùfẹ́ ọlọ́run àwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo ẹja máa tọrọ àlàáfíà lọ́dọ̀ ọlọ́run torí pé àlàáfíà yìí nínú oore ńlá tọ́lọ́ba máa fi jogún fẹ́rú ni àlàáfíà yìí ìpín kan sì ni tọ́lọ́wọ́n ọba pín sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa bó ṣe fẹ́ pín sí bọ́ bá ṣe rí rẹ̀ mọ́ iná ẹ̀ ni ó ti sọmọ́ ọlọ́run ọba fún àwọn míì ní ìríran tó ju ti ẹnì kọ̀ọ̀kan wa lọ ojú wa iná sí ni ṣùgbọ́n tá a bá ń wo nǹkan lọ́ọ̀kan bóun ṣe lè rí sí àwa lè má rí tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti di ìgbọ́ ọ̀rọ̀ àwa lè tún gbọ́rọ̀ jòwú lọ tọ́lọ́run bó fún wa ní etí ìgbọ́rọ̀ ju ti ẹ lọ nínú orí ọlọ́run ọba ni ọlọ́run ọba ní máa ń pín o kọ́lọ̀bọ̀ ọba olókè ọlá kọ́ máa fi kẹ̀kẹ́ wọn wà ń bẹ̀ títí ó fi dọjọ́ alẹ́ nínú àwọn àlàáfíà ara òun náà ni àwọn eléyìí wà ẹni ọlọ́run bá gba etí ìgbọ́rọ̀ rẹ̀ yàtọ̀ síbi yorùbá tó máa ń wí pé etí ìgbọ́rẹ̀ ọlọ́run ní já fi fi gbọ́ etí ìgbọ́rọ̀ wa ẹni bá lọ́wọ́ ẹ̀ tí ìyẹn bá pàdé èèyàn ohun tá à ń pè tọ́jẹ́ pé méjì méjì tọ́lọ́run bá jogún fún wa yẹn ẹni ọlọ́run bá bá gbà kẹ́nu ẹ̀ gan kò ní gbádùn ilé ayé mọ́ àfi kó jẹ́ pé yọ́sẹ̀ máa kọ etí èyí tí fi ń gbọ́ ọ̀rọ̀ yìí yọ́sẹ̀ máa kọ́ kó di pé yọ́ ọ̀rọ̀ ni o wàyí lá ọ̀rọ̀ yẹn máa wà lọ́nà tó jíì tí ò dáadáa ṣùgbọ́n ní orí bá ṣe fẹ́ ní ni pé ó ọlọ́run bá gba ìgbọ́rọ̀ wọn yìí wọn ò gbọ́rọ̀ mọ́ dáadáa tí egbé téèyàn bá kígbe lèyìn ó tó gbọ́ nígbà tí wọ́n gba ẹ̀rọ téèyàn máa fi gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n gbé ṣe sí níṣe nínú wọn dùn pé wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ àwọn ohun tó ṣe pé ń ṣẹlẹ̀ sáwọn nínú tẹ̀mí ayé pé àwọn kẹ́ máa ń jókòó ni bẹ́ẹ̀ ṣe máa ń rẹ́rìn tẹ́ máa rẹ́rìn kàkàkàkàkàkà ẹ̀ tẹ́ bá mi tẹ́mi náà rẹ́rìn múṣẹ́ ní ìgbọ́wọ́ ń sọ̀ ìgbẹ́hun tẹ́ ń sọ ọwọ́ pé mo rí pé ń rẹ́rìn láti mi ní orin tọ́mọ̀ bá àdí pé wò fábì mo sónú ṣùgbọ́n kí lẹ̀ ń sọ gẹ́gẹ́ tí ń pa yín lẹ́rìn ìgbọ́ àti kẹ́ kí gbé sókè ní ó jẹ́ ń gbọ́ díẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ìgbọ́ kẹ̀kẹ́ tẹ́ ń sọ wọ́n wá di ohun tí ń gbọ́ kétékété tẹ́mi náà gbọ́ ogun táwọn èèyàn ń sọ báyìí látara ẹ̀rọ ìgbọ́rọ̀ tó wọnú etí tó sì pé wọ́n fi sílé etí wọn ẹ̀rọ ìgbọ́rọ̀ tó wọnú etí lójú èyí tó jù sókè díẹ̀ yẹn pé táwọn ọ̀sọ̀ pé eléyìí ti ẹ̀dá díẹ̀ kéèyàn lè lò fún bí ọdún méjì tí èbàjẹ́ seven hundred thousand ló tó lóòkè ní o etí kan létí méjèèjì ọ̀bá gbọ́rọ̀ dáadáa tẹ́ pé wọ́n ó kì gbé kéèyàn tó gbọ́ ní ó ń tọ̀ wọ́n máa wá one point four million eléyìí ló sì jẹ́ pé nínú pé tálákà lè manage tí ó tún máa fi gbọ́ ohun tí wọ́n bá ń sọ tálákà ẹni tó jẹ́ tálákà tí ó máa jẹ́ pé tó jẹ́ manage eléyìí seven hundred thousand létí kọ̀ọ̀kan tó dì lónìí tó fi jẹ́ pé nínú oore tèmi àtẹ́gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n bá jogún fún wa òun náà lè sí ìgbọ́rọ̀ wa tọ́lọ́wọ́n bọ́ba lè kíra kọ́ má gbá o tọ́lọ́wọ́n bọ́ba lè kíra kọ́ má gbá o torí ohun tá ń pè ní àwọn àlàáfíà ẹ̀yà ara yìí ẹni ọlọ́wọ́n ọba bá gbà lọ́wọ́ rẹ̀ òun ní ọmọ bó ṣe tó owó òṣèrà báyìí yóò kówó ní ọ̀pọ̀ tó mánéjì ni ọ jẹ́ yọ́kẹ̀ máa mọ̀ kó wọn mánéjì ẹni kan dàbí èyí tọ́lọ́wọ́n ọba jogún fún ni ọlọ́run gbogbo ẹ̀yà ara wa tọ́lá láàfíà pátá ọlọ́run dákun jẹ́ ọmọ alálàáfíà ìdákun má fi àárẹ̀ síbẹ̀ láíláí àwa tá a jẹ́ òsàn ọlọ́run ẹni ọlọ́run bá jogún àlàáfíà fún olóore ju dúkìá lọ o olóore ju owó lọ o olóore ju pò lọ o olóore ju ọlá lọ o àwọn èèyàn ń tọrọ owó lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn ń tọrọ ọkọ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn ń tọrọ ọlá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n wọn rẹ ti tọrọ àlàáfíà kò sí nǹkan kan tọ́fà torí pé wọn ò tọrọ rẹ̀ tọ́lọ́run bá ti jogún rẹ̀ nígbà wọn fi dórílẹ̀ ayé wọ́n bára wọn lẹ́nu tó ní gbogbo nǹkan yìí ṣùgbọ́n tọ́lọ́run ọba yọ nǹkan kan nínú lálàáfíà yìí àwọn tí wọ́n mọ̀ pé ọlá ipò owó ó jù lọ́lọ́dọ̀ ọlọ́run àwọn tọ́lọ́run bá jogún ipò fún tó jogún owó fún tó jogún ọlá fún ṣùgbọ́n tọ́lọ́run bá gba àlàáfíà kó lára wọn wọ́n ń tọrọ lójoojúmọ́ pé ọlọ́run jogún àlàáfíà fún wa tọ́ba yẹ kówó yìí lọ́ọ́ bá gbàgbà á ká di sálákàtà ní ní kẹ́kẹ́ náà ìrí ọlọ́run tó bá yẹ pé ipò yìí lọ́ọ́ bá gbà ló fi ti àlàáfíà rọ́pò fún mi jogún ẹ̀ fún mi yàràdúà wíwíwí tè lọ́ọ́ bọ́ lọ́hùn ni ọlọ́run bá gba àlàáfíà lọ́wọ́ yàràdúà tó jẹ́ pẹ́sidẹ́ǹtì wa táàpé yẹn nípò ipò wo ló tó kéèyàn jẹ́ pẹ́sidẹ́ǹtì orílẹ̀-èdè táàpé yẹn lọ́lá ọláwo ló tó kí dúkìá gbogbo ọmọ ìlú kéèyàn máa jẹ́ pé yẹn nìkan èèyàn máa pàtẹ àṣẹ tó bá wá látọ̀dọ̀ èèyàn látẹ àwọn àṣẹ yòókù ń bẹ lábẹ́ àṣẹ èèyàn ni ṣùgbọ́n gbàtọ́ náà bá gba àlàáfíà ń tọrọ àlàáfíà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọbọ̀ òfun tè lọ́bọ́ ya látara bẹ́ẹ̀ ká tọrọ àlàáfíà lọ́dọ̀ ọlọ́run ẹni ọlọ́run bá jogún ẹ̀ fún oore ńlá lọ́lọ́run bá fún o àlẹ́bí fún anáàdì máa ń kà fún wa pé fi ẹni yóò tọ́ bá mọ́ nínú yín ọlọ́run fi lọ́kàn balẹ̀ nílé rẹ̀ ó fi lọ́kàn balẹ̀ nínú ìlú ẹ̀ ó fi lọ́kàn balẹ̀ ládùúgbò rẹ̀ olùmọ̀ sọ pé àṣírí ìmọ̀ọ́nà àlìbálẹ̀ ìtumọ̀ gbogbo ẹ̀ adugbo, àdúgbò ìtumọ̀ kọ́ríà alu. àlú ànábì Muhammad sàálà tó ya ni yóò tọ́ bá mọ́júmọ́ nù yín tọ́lọ́hun fi lọ́kàn balẹ̀ láyè tọ́ bá rẹ̀ màáfà fi jẹ́sàdé ó sì lálàáfíà nínú ara nídà okú tó yáwó ọba wa ti ìhun tí ó ah bí kọta fíìrì hà irú ẹni bẹ́ẹ̀ bí ká ní gbogbo ilé ayé lọ́nà bá ti kò lè e lọ́wọ́ o ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa ìṣe la mọ̀ bẹ́ẹ̀ àlàáfíà ọlọ́run tó gbọ́n ẹ̀ fún wa ìlú tá a wà ìfọ̀kànbalẹ̀ ń bẹ ń bẹ ìhun tá a jẹ tá a mu lọ́jọ́ kan ọlọ́run ò fi wọ́n pọ̀lọpọ̀ wa ó ká dúpẹ́ fún ọlọ́run lórí oore tó ṣe fún wa o àwa ká jẹ́ òsìn ọlọ́run ẹni yòówù ẹni yòówù tọ́lọ́wọ́ bá gba ipò lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tí àlàáfíà ń bẹ pẹ̀lú ẹ̀ ọmọ o o máa ti mọ̀ àpà lọwọ gbàtọ́ bí ẹtì lálàáfíà fàyín dàkà kanzọ sẹ̀mí owó tó tóbi jù níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ torí pé dúkìá mi ò sí ra mọ́ èyí ń pè lálàáfíà ẹni ní kidney problem tó bàjẹ́ wọ́n wá fẹ́ tún India méjèèjì lọ́bàjẹ́ wọ́n tètè fẹ́ lọ pààrọ̀ ẹ̀ tí ọba lọ tí ọba bọ̀ kò dín ní thirty million lóòkè o tọba fẹ́ pààrọ̀ kídìnì rẹ̀ tí wọ́n bá gbé kídìnì míì sí tọba pé liver lọ́ba bàjẹ́ wọ́n fẹ́ bá pààrọ̀ rẹ̀ sí liver míì èyí tẹ́ pé wọ́n ti bá fresh tẹlòmíì tí wọ́n bá gbé pamọ́ kó má bàa bàjẹ́ wọ́n fẹ́ gbé tẹlòmíì sí tiẹ̀ títí ẹ̀ tọ́bàjẹ́ yìí wọ́n fẹ́ bá yọ ní China ní Canada àtàwọn kọ́ńtì míì tí wọ́n ti ń ṣe Forty-five million o gẹ́gẹ́ báwọn olùmọ̀ ti sọ lórílẹ̀‐èdè nàìjíríà yìí láti orílẹ̀‐èdè nàìjíríà tó bá lọ pẹ̀lú jẹ́ẹ̀sì ó kéré pin àwọn dókítà mẹ́wàá àwọn dókítà márùn-ún ni wọ́n tẹ̀lé ọ torí ikọ̀ ọba lè jàmójútó oxygen lọ́ọ́ máa fi mí sí ìdọ́hùn nígbà tó bá fi lọ tó bá bọ̀ kí ni wọ́n jẹ kí ni wọ́n mú ilé òun ó gbé e. tẹ́ẹ̀fì lọ tẹ́ẹ̀fì bọ̀ owó tẹ́ẹ̀nà lórí pé liver bàjẹ́ wọ́n fẹ́ pààrọ̀ míì kò lé ní 45 million naira tọ́nà bàbá jogún fún wa tán lálẹ́ àti àtàn mílò òkè tán mílò ọlẹ̀ à ah, ó yẹ ká dúpẹ́ fọlọ́n lórí orin tó ti fún wa ọfọ àtàn ẹbí wa Muhammad sallallahu alaihi wasallam pé sallallahu alaihi afuwa wal afiya ẹ béèrè lọ́dọ̀ ọlọ́run ọba àmójúkò àti àlàáfíà fàínà àhàdàn lam yóò ó tó kọ́ lọ́wọ́ bó jogún àlàáfíà fún o àdúpẹ́ tọ́lọ́ bá jogún àlàáfíà fún wa ọlọ́dà má fi sẹ́yìn àlàáfíà má fi tè wá mọ́lẹ̀ o àlàáfíà ìgbádùn ńlá ni o ìgbádùn ńlá ni o ọ̀sẹ́ ni ó lè mọ àlàáfíà ti dáa tó àbẹ̀ni tọ́lọ́ bá gba àlàáfíà yẹn tọ́wọ́ dà padà fún tọ́ bá gba àlàáfíà yẹn tọ́wọ́ padà lálàáfíà ni ó padà máa mọ̀ pé ha àlàáfíà ọmọ ṣeun gbogbo àfẹ́ni ọba lálàáfíà ló lè ṣeun gbogbo tí ọba ìṣe àlàáfíà èèyàn ò lè ṣe nǹkan kan àwọn olùmọ̀ wọ́n jẹ́ oyé wa nípa pé àlàáfíà òun nìkan ni wọ́n tọ́nà bá máa ń jogún fún yẹn lórílẹ̀ ayé tó ṣe pásìkò tó jogún fún yẹn yẹn èèyàn ní mọ̀ pàtàkì ẹ̀ àtìgbà tó bá tó kò lèyàn tó mà ṣùgbọ́n àwọn nǹkan ẹ̀mí nínú àwọn ìdẹ̀ra ilé ayé àsìkò téèyàn bá ní lọ́wọ́ èèyàn mọ̀ pé dẹ̀ra ni tọ́lọ́wọ́n bá bá gbà èèyàn mọ̀ kọ́ gbà nígbà tó bá tó di pé ó ń tọ̀ wọn ò ní mọ́ fúnra ara rẹ̀ ni wọ́n máa mọ̀ pé ìyà ọ̀dá torí gbà mo fi rọrọ̀ tí mo fi lọ́wọ́ ní gbádùn bẹ́ẹ̀ ni wá ní gbogbo àwọn ìdẹ̀ra mi ìdẹ̀ra mi ìdẹ̀ra mi ṣùgbọ́n àwọn olùmọ̀ ní pé palẹ̀ àfíyàtú lẹ́gbẹ̀tún àbúyìmá àlàáfíà ìgbádùn tó tóbi ni o kọ́dílá ya rí fún mùlẹ̀dẹ́tà ha àlàwátà ha ìlà ìlà ìdíhàdìhà ó ṣe é ṣe kéèyàn ọmọ mọ bó ṣe dùn tó àti béèyàn ṣe jẹ́ nìkan tó yẹ ọgbádùn ẹ tó àfìgbà tí àlàáfíà yẹn bá tó lọ ìlàáfàlì yàtọ̀ sí àwọn ìgbádùn ha ilẹ̀ òdórí ha téèyàn bá jẹ́ pé nǹkan náà ń bẹ pẹ̀lú èèyàn máa ha tóun bẹ́ẹ̀ ṣe lọ èyí ó sì ti gbàgbé fóun òun ti jẹ̀gbádùn rí ṣùgbọ́n láàfíà ò rí bẹ́ẹ̀ àsìkò tí yẹn lálàáfíà lọ́wọ́ èyí mọ́ yẹn nígbà tóun bá lọ tán lèyìn tẹ̀ máa ń tó mọ ìtumọ̀ àlàáfíà ẹni tó ṣe pé àfẹ̀dó mú lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí pé àwọn táǹbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ igbe rẹ̀ lè máa pa wá lẹ́rìn tá a bá ronú sí igbe rẹ̀ yẹn tí ọba bọ́ sínú làákàyè wa kásí lè dúpẹ́ fọ́lọ́run a tún lè máa fi sí ẹyẹ tí ọmọ níye ah, kóró kódẹ̀ lómi lè sàṣìsọ orí ìyá òun o òun màrógó bàbá òun o ẹlẹ́dà òun o tí ó máa kígbé látara pé kọ̀ lálàáfíà lórí pé àpẹ̀dùn mu lọ́wọ́ lásán tọ́ba wa jẹ́ pé ohun tó ju àpẹ̀dùn lọ ń kọ́ bóun lè nira ní oṣù pọ̀ tó àlàáfíà tọ́lọ́run bá jogún fún wa ọlọ́run dàgbàdà kò má gbà lọ́wọ́ wa o àwọn olùmọ̀ ní pé nínú sábàbí tí èèyàn máa fi ń bẹ pẹ̀lú àlàáfíà tí ó fi máa bẹ pẹ̀lú èèyàn òun náà ni pé ẹni yóò tọ́lọ́wọ́ bàbá gba àlàáfíà lọ́wọ́ rẹ̀ kéèyàn máa fi ojú àánú wò àtúntú dáadáa wọ́wọ́ ẹni bẹ́ẹ̀ kéèyàn ó sì jẹ́ nìkan tí ó yọ́ máa lọ sábẹ̀wò ẹni tọ́lọ́wọ́ bàbá jogún àtẹ́wò àìlálàáfíà fún kéèyàn ó sì máa kà nípa àtà àwọn tó ṣe pé wọ́n gbélé ayé yìí wọ́n gbé pẹ̀lú ìnira tọ́lọ́wọ́ kéèyàn sì máa gbọ́ nípa àwọn tọ́lọ́wọ́n bá jogún àdẹ́wò fún kí wọ́n máa bá yẹn fi gbé ọ̀rọ̀ àlàáfíà tọ́lọ́wọ́n bá jogún fún ni wá èyí ó lè tún tọ́kọ́lọ́wọ́ ẹ̀já lọ ọmọ àwọn olùmọ́jọ́ yé wa nípa pé ọmọ ẹ̀dá méjì ni wá mọ̀háfá wà mọ̀bẹ̀tàlà ẹni ọlálàáfíà ń bẹ́nu wá ẹni tí ọlálàáfíà ń bẹ́nu wá ìtọ́nà bá jogún àdẹ́wò fún wọn ni pé fárí ahlalibala bàlàyà ti hẹ́m wọ́n ni a máa sàánú ẹni tọ́lọ́ bá jogún àdánwò fún nínú àwọn àdánwò wọn wahmadullah alẹ́lẹ́ àbíyà àwọn olùmọ́níkà máa dúpẹ́ lórí àlàáfíà tọ́lọ́ bá jogún fún wa àwọn ta jẹ́rìsìn ọlọ́run nínú tó yẹ pé sábàbí sí àlàáfíà tí máa pẹ̀lú èèyàn títí láéláé òun náà ní kéèyàn àlàáfíà tó bọ́ sọnù fún bóyá ojúlọ lọ́wọ́ bá gbà lọ́wọ́ rẹ̀ tá a ti mọ̀ bó ti ríran tẹ́lẹ̀ ọ̀wá ríran mọ́ tàbí ẹni tí ò ti ríran náà lágbà wọn ti bí bàbá tí ẹ̀jẹ̀ pé ari ilé ń ṣe pé kò gbọ́rọ̀ mọ́ títí tí ń gbọ́ tẹ́lẹ̀ tàbí kò ti ẹ̀gbọ́ lásìkò àwọn ti bí kò lè sọ̀rọ̀ mọ́ títí tí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tàbí kò ti ẹ̀rí sọ lásìkò àwọn ti bí àlébíwa muhammadu sábà sọ pé ní tàbí ẹrẹ́ ní tọ́lọ́mọba jogún àtẹ́wò fún a sọ pé alhamdulillahi alladhi àfáàní ní mọ̀tàlá kábẹ́ òdúpẹ́ fọ́lọ́wọ́ tó jogún àlàáfíà fún mi kó níbi àdẹ́wò èyí tó jogún fún rẹ̀ arákùnrin yìí tàbí arákùnrin yìí ọ̀pọ̀ dọ́là ní alákẹ̀ẹ́sẹ́ rí mi mọ̀nà fọ́lá pàtàkì sí ìlà tọ́wọ́ á jẹ́ pé ó ṣe àjùlọ rẹ̀ fún mi lọ́pọ̀lọpọ̀ ju gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó ṣe àjùlọ fún lọ dámú yóò síbò ó dáálé kalibala àníbi nígbà tàbí ètè sọ àdẹ́wò ní òní tẹ̀wá o ṣùgbọ́n pọ̀lọpọ̀ làmárẹ́ni tàdẹ́wò ṣe là àní dúpẹ́ fọ́lọ́hun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti fẹsẹ̀ yìí rìn tẹ́lẹ̀ wọ́n ti dón stroke lónìí tí wọ́n jáde mọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti rìnrìn tẹ́lẹ̀ tọ́jẹ́ ni tó ṣe pé wọn ò rìnrìn mọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé fúnra ara wọn ni wọ́n ń lọ léègbọ̀nsẹ̀ nísìnyí wọ́n mú wọn lọ wọ́n fà wọn ní tẹ̀ẹ̀tẹ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbọ́rọ̀ tẹ́lẹ̀ ló di pé wọn ò gbọ́n kẹ̀kẹ́ mọ́ nínú táwọn ayítáyé ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́run bá ti jogún làákàyè fún pé pé wọ́n pé ọlọ́pọlọ pípé ni wọ́n ṣùgbọ́n tọ́lọ́run bá ti gba làákàyè wọn kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dáńtọ́ ń bi ká sọ̀rọ̀ ṣùgbọ́n tọ́nà bá ti gba ọ̀nà tó ti gbà lọ́wọ́ wọn tí wọ́n rọ́rọ̀ sọmọ́ tọ́nà bá wá jogún àwọn oore tó jogún ẹ̀fẹ́ mi àti ẹ ó yẹ ká dúpẹ́ fọlọ́wọ́ làwọn olùmọ̀ sọ pé lára ohun tí wọ́n máa fọ́sábà bíi kí àlàáfíà ọmọ wà òun náà ni kéèyàn máa jẹ́ nìkan tí wọ́n máa ṣàdúrà kọ́ máa tọrọ àlàáfíà lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ ọlọ́run bákan náà inú tí wọ́n máa fọ́sábà bíi kálàáfíà ọmọ abẹ fún yẹn títí láéláé òun náà ni kéèyàn máa lo àwọn òkùnfà tálàáfíà òfin máa bẹ́ẹ̀ nínú àwọn okùnfà tálàáfí òfin máa bẹ́ òun ni kéèyàn jẹun níwọ̀n tó wọ́n tí ó má jẹun lájẹjù sì má febi para rẹ tẹ́bi bá pààyàn lápajù àlàáfíà lè bọ́ sọ nínú àwọn àlàáfíà rẹ yẹn ó ọ́sà lè ṣe èèyàn tọ́fà ní òsì ní lọ téye èkó lórílẹ̀ ayé bí yẹn bá sì jẹun lájẹjù ó lè mú un tẹ́ pé àárẹ̀ ó lè mú báyàn débi pé nínú àwọn ẹ̀yà náà ara nínú okùn ó lè lọ bàjẹ́ látara bẹ́ẹ̀ bákan náà

táàbà wá lálàáfíà fúnra wa ká lo kofa tí àlàáfíà òfin máa bẹ pẹ̀lú wa tí òfin ní kó ká jẹun níwọ̀ntúnwọ̀nsì ká sì mu níwọ̀ntúnwọ̀nsì bákan náà tí ara bá ní wá nínú ara wa kawo oògùn tí o ká má wà nínú àwọn pe ṣe pé àtàárẹ̀ má lóògùn kò sí nínú ìsìláàmù yìí o kéèyàn máa tàárẹ̀ káàárẹ̀ yẹn wá débi pé yẹn gbọ́dọ̀ lo kó ọ̀rẹ́ ni ó fi jọ́ tọ́rọ níbi wa Muhammad ta'ala tó sọ fún pé tàdá wà ó ìbára mọ́ èyí tẹ́rẹ jẹ́ òsìn ọlọ́run ẹlòógó ẹlòógó ẹlòógùn táàrẹ bá ń ṣe yín ṣùgbọ́n kìlọ̀ fún wa pé ká má lo oògùn èyí tó ìkọlọ́run bá ti léèwọ̀ fún wa abẹ́lọ́run kọlọ́run bọba lékẹ́ ọlá ọba tó ṣe àlàáfíà fún wa kó má gba àlàáfíà náà lọ́wọ́ wa o ẹni tó ìkọlọ́run bọba lékẹ́ látọ́ wá dí àlàáfíà rẹ̀ fún abẹ́lọ́run kọlọ́run bá kó bá jogún àlàáfíà fún wa alẹ́ àlá haúlá ọlá kó الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعوكم الله وبعوا أسكتك فان نبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ẹ̀sìkẹ́ fọ́lọ́ bá ń ra ilé àwọn sábẹ́ ìrà tí gbogbo àwọn mùsùlùmí àpapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọba tó jogún àlàáfíà fún èmi àti ẹ ẹ̀sìn àlàáfíà náà tá ń gbé káàkiri ọlọ́run ọba lẹ́gbẹ̀ọ́lá dákùn gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wà wọn àlàáfíà ojú òríran tó jogún fún wa ọlọ́run bá dákun má gba ìríran náà àlàáfíà etí ìgbọ́ọ̀rọ̀ ọlọ́run à ń bí ọ má gba náà lọ́dọ̀ wa gbogbo àwọn oríṣiríṣi wa èyí tá à ń a fẹ́ gbà nǹkan mọ́ à ń rí a fẹ́ rìn lọ bí tá à ń lọ à ń rìn lọ a fẹ́ ronú sí nǹkan à ń rí rò wa ẹ̀yin èèyàn mi nínú nǹkan tí àwọn fi di kèfèrí lọ́dọ̀ ọlọ́run òun náà ni àwọn nǹkan ẹni ọlọ́run bá gbà lọ́wọ́ wọn kàkà kí wọ́n tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìṣe ni wọ́n tọrọ rẹ̀ lọ́dọ̀ wọ́n tọrọ ìlàlàáfíà nǹkan yìí lọ́dọ̀ àwọn míì àwọn nǹkan yìí ọlọ́run bá gbà lára àwọn míì tó fi ṣàdánwò fún wọn kàkà kí wọ́n gba ilé ìwòsàn lọ tí wọ́n ti tọ́jú nǹkan yìí tí wọ́n bá tọ́jú ẹ̀ tí ọ̀ lọ kí wọ́n tún fi ti ìsìláàmù kún kàkà kí wọ́n ṣe bẹ́ẹ̀ orí òkè lọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń lọ bára rẹ̀ ẹlòmíì ilé babaláwo ni wọ́n ń lọ ló fi wá jẹ́ pé nínú àwọn ọ̀rọ̀ tí ń dé sí gbọ́ wa lónìí ẹlòmíì ni ó a bá ti ń lọ ní ẹlé ọ̀dọ̀ bàbá ìfájọbí tàláyà ẹ̀dẹ́kọ̀ẹ́ rẹ̀ mi létí o àlátí mo ní mọ́lá mo fẹ́ sọ fún bàbá náà o ó sì wà lásàlátù tó ṣe pé lásàlátù gan wọ́n tún máa dá àwọn orin tó ṣe pé àwọn míì lè jẹ́ pé tíyẹn bá ń gbọ́gbìn yóò wò pé ah orin yìí orin ìgbàgbọ́ ni láwọn orin táwa náà ti máa ń kọ ní kékeré tí wọ́n máa kọ fún wa níléèwé nípa àwọn orin tẹ́ ipa ti há sórí láwọn mi so oore tó pọ̀ fún mi nítorí pé ó dá ojú fún mi ń fojú ríran ó dẹ́sẹ̀ fún mi ń fẹsẹ̀ rìn ó dẹnu fún mi ń fẹnu sọ̀rọ̀ ọba tó dápá síbi tó yẹ kápá ó gbé ọdẹ́sẹ̀ síbi tó yẹ kẹ́sì ọ wà kò sí mi láfọwọ́ tẹlẹ̀ bí ìtọ̀pọ̀lọ́ kò sí mi ní kèfèrí elétí ikú lọ́jọ́ ìṣòro òun ni mo gbójúlé àwọn orin yìí dáa púpọ̀ ṣùgbọ́n bó ṣe dáa tó ọ̀pọ̀lọpọ̀ ya lásàlátù ọmọ akọ kódà bàbá lásàlátù ní ọmọ àgbé ṣùgbọ́n kàkà kí wọ́n fi ọpẹ́ fọ́lọ́hun ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ fọ́lọ́hun o láwùjọ tá a wáyé o ẹni ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe gbà á ṣe pé ọkẹ̀dí pé kò ríran mọ́ lásán lójú ò ríran mọ́ ó lè fi gbé ẹbọ nítorí ẹ̀ láì mọye ìgbà ṣébọ ni ó wàá mójú tó ojú tó fọ́ ẹbọ ni ó mú kó ẹlòmíì wọn gbowó gbowó gbowó gbowó lọ́wọ́ gbogbo owó ní ọ̀nà tán lórí pé ojú lọ ẹlòmíì níkẹyìn náà tọ́ba padà wá di pé kọ̀ lọ yọ padà wá gbọ́ pé àwọn tí ń tọ́jú ojú wọ́n máa ń bẹ níbì kan ẹjẹ́ lọ́ọ́bẹ̀ẹ́ nígbà bá débẹ̀ wọ́n padà sọ pé ìyá bàbá tó sójú yìí ń bẹ̀ mọ́ ẹni wọ́n bá fẹ́ sọ fọ́n bélé fún wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹlòmíì sọ bá fẹ́ pàtàmọ̀ fún wọ́n sọ pé ha kò tí wá sí ohun tó lé ní ojú yìí ṣùgbọ́n ẹ máa lọ lé ìwọ̀n ogun tá fún yìí níjọ ọlọ́run bá ti ní pé kẹ rí ìlà owó ọyún ẹ tètè máa bọ̀ wá tètè máa bọ̀ ó ṣe tẹ́tọ́ fẹ́ lánàá àtàmọ̀ ni wọ́n fi pa fún bọ̀bá délé tó bá ń sọ fáwọn èèyàn àwọn tó gbọ́ Yorùbá ń padà tó ah, kí á kílẹ̀ ni wọ́n rí fún náà wọ́n ní pé ńgbà bá rí ìlà ọwọ́ yín ní ẹ̀tẹ̀tẹ̀ máa bọ̀ àtàmọ̀ wọn pa fún ìtumọ̀ orí wọn sọ fún yín náà ni pé ojú yẹn ti lọ ẹ̀ lè fi ríran mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ló yẹ pé wọ́n máa ń lérò pé ojú kọ́ lọ gbogbo ẹ̀ látọ̀dọ̀ ọ̀gọ̀lọpọ̀ máa wọ́pẹ́ ayé ló gbojú lọ́wọ́ ẹni pápá jùlọ nílẹ̀ Yorùbá yìí tí ó sì rí bẹ́ẹ̀ Ọlọ́run ọba máa gbojú lọ́wọ́ èèyàn tí yóò sì ní fi rí rẹ̀ mọ́ láéláé tí tó fìdí jẹ́wìlà kìyàmà àwọn tọ́jà wọn sálàfò wa ọ̀gọ̀rọ̀ wọn fọ́ lójú o tún ilẹ̀ ọbẹ̀ lọ́wọ́ Abdullahi Abbas bá ṣe gbọ́ tó lókìkí tó lóókọ tó ọfọ́ lójú ní kẹ̀yìn ayé rẹ̀ kò sì sọ fáyé ló ṣeun Asma bint Abubakar tó jẹ́ ọmọ Abubakar tọ́jẹ́ ẹ̀gbọ́n ìyá wa Aisha ọfọ́ lójú níkẹyìn ayé rẹ̀ pọ̀tọ́fáyé ní ṣèwọ́ àti nínú àmì péyẹn dàgbà ọlọ́wọ́n bá máa gbójú lọ́wọ́ ẹni onírìnrìn àmì lọ́lọ́wọ́n bá máa ń lò fún ìdàgbà ẹ̀dá ẹlòmí ọlọ́run lè gbójú lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n yọ gbọ́rọ̀ dáadáa bá bẹ̀rẹ̀ bá bọ́ọ̀lẹ̀ yọ mọ̀ ẹlòmí sì ń bẹ etí lọ́lọ́wọ́n bọ́ gbà ṣùgbọ́n kò sí nǹkan òun tó bá yọ lọ́ọ̀kan

torí pé yọ́ tẹ̀ yọ́ padà tẹ̀kú ni egun yóò ní nàró ara mi ìjágbà ní o tọ́lọ́wọ́n ọba ọba lè kí ọlá tí máa ń ṣe fún yàn ló fi jẹ́ pé ẹ̀bẹ̀ tá gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́n bá ní pé ọlọ́run dákùmájẹ́ adágbà àyà dákùmájẹ́ adágbà òfò èyí táwọn ọmọlẹ́yìn oṣù máa sọ pé wọ ìyá yìí wọ bàbá yóò yóò ti lọ oúnjẹ tó ń jẹ fún tó ń jẹ ló ń jẹ pẹ̀lú wa isi tó gẹ́ wọ́n sọ wọ́n sọ kẹ́yìn létí tí wọ́n bá sì sọ kẹ́yìn létí èèyàn gan náà padà fàbínú yọ tó ẹni ọba ní pé igi dúdú lè wó lu gbígbẹ gbígbẹ náà lè wó lu dúdú tí yẹn padà bá ti sọ̀rọ̀ látara pé kò sẹ́ni tó fẹ́ kú àbẹ̀lọ́n ọlọ́run bá ń bí ọ gbogbo àwọn mùsùlùmí tára ní ọlọ́dàkùnbà àjogún àlàáfíà fún ọ gbogbo oríkèéríkèé tọ́lọ́run ọba gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ọlọ́run bá dákùnbà sàdá padà rẹ̀ èyí tí ọba wá padà ọlọ́ndàkùn ṣe ń sábà bíi kí àwọn mùsùlùmí tó rálù jẹ́ ní ọlọ́run ọba wọ̀ àwọn tọ́lọ́run bá wá jogún ẹ̀kú tí ọgbà nǹkan kan lọ́wọ́ wa ọlọ́ndàkùn má dákun má gbà lọ́wọ́ wa o àlàáfíà wa dákun tó pé pérépéré dákun já bá bẹ́ẹ̀ dọ̀jọ́ alẹ́ dákun má gbà nkẹta lọ́wọ́ wa ojú ríran wa dákun má gbà o etí ìgbọ́rọ̀ wa dákun má gbà o ẹsẹ̀ rin wa dákun má gbà á ọwọ́ mú nǹkan wa dákun má gbà ọlọ́run dákun má jẹ́ àmà gbọ̀n rèrè dákun má jẹ́ àmà kálólò dákun má ṣe wá láfọ́jú dákun má ṣe wá ládìtí má ṣe wá lódì ẹ̀dá ọ̀là da sallah